nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà ní ọwọ́ rẹ̀ ẹ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì mẹ́wàá nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni a ó fi fún yóò sì ní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ní ọwọ́ ẹni tí kò ní ni a ó tilẹ̀ gba èyí tí ó ní ẹ sì gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ náà sọ sínú òkùnkùn lóde níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wà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 ẹ̀yin sì daṣọ bò mí mo ṣe àìsàn ẹ̀yin sì bójútó mi mo wà nínú túbú ẹ̀yin sì tọ̀ mí wá nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá a lóhùn wípé olúwa nígbà wo ni àwa rí tí ebi ń pa ọ́ tí àwa fún ọ ní oúnjẹ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tí àwa fún ọ ní ohun mímu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 òǹgbẹ́ gbẹ mí ẹ̀yin kò sì fún mi ní ohun mímu mo jẹ́ àlejò ẹ̀yin kò gbà mí sílé mo wà ní ìhòòhò ẹ̀yin kò sì dáṣọ bò mí mo ṣàìsàn mo sì wà nínú túbú ẹ̀yin kò gbójú tó mi nígbà náà ni àwọn pẹ̀lú yóò dáhùn wípé olúwa nígbà wo ni àwárí tí ebi ń pa ọ́